بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والسالكين منهجه والناصرين سنته ومن ما معهم إلى يوم الدين الحديث الخامس والثلاثون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرات بحسم مرئ من الشر أن يحقر أخو المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه وهو مسلم هذا كفو الله سبحانه وتعالى أتري كلمة يولاره ولا جنجتاره فنبي ومحمد وقاوة للفوة سواجوة أتنقى من له فسن وفيوه anábíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam kìí ṣe onìkan gbogbo àwọn aráalé rẹ̀ tí wọ́n ju pájú sẹ́lẹ̀ fún gbogbo àwọn sàhábà rẹ̀ tí wọ́n dóòtì tí wọ́n fún ní support lórí islam àti dáwà rẹ̀ tó gbé lọ́wọ́ àti gbogbo mùsùlùmí tí ò yẹ́yìn padà kú lórí ìlànà ọlọ́run àti sunana muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́n kó bá yọ́nú sí gbogbo wọn la ilaha hadith number 35 kọ́ntẹ́ntì ah, hadith yìí ó ń sàlàyé tí wọ́n ń pè ní alukhuwa alìsìlámìyà kí mo pé alukhuwa alìsìlámìyà so in tí ń jẹ́ alukhuwa alìsìlámìyà ó islamic brotherhood ọmọ ìyá ẹ̀sìn ọmọ ìyá ẹ̀sìn tàbá ní ọmọ ìyá tẹ̀sìn ó túmọ̀ sí wípé islam àti sunna ló pààyàn àtẹniyẹ papọ̀ tẹ́fìdọ́mọ̀ ẹ̀yà islam àti sunna ló pèyàn àti ẹ̀ papọ̀ tẹ́fìdì brothers same sisters in islam kì í ṣe pé bóyá àbá kan ló bí yín papọ̀ kì í ṣe ìyá kan ló bí yín papọ̀ ẹ lè má jẹ́ tribe kan òun lè jẹ́ haúsá kí wọ́n jẹ́ yíbò àbí kò ń jẹ́ yorùbá tí wọ́n jẹ́ haúsá kì í ṣe láńgóèjì kan ló pa yín pọ̀ kì í ṣe ìjọmọ̀ ìlú kan ló pa yín pọ̀ kódà lè mọ́mọ́ ara yín rí ibi kankan rí ráyé ṣáájú rí ìgbà míì ń bẹ gan by country náà tún lè yàtọ̀ síra yín by nationality wọ́n jọ ọmọ amẹ́ríkà wọ́n jọ ọmọ nàìjíríà wọ́n jọ ọmọ saudiya tọ́jọ́ ọmọ china ṣùgbọ́n nǹkan ṣoṣo tó líǹkì mọ́ra yín tẹ́fi di ọmọ ìyá alkitabu wa sunna òfin ọlọ́run ọba subhanahu wa tí ń gẹ́lù qur'an àti sunna na muhammad sallallahu alaihi wasallam wọn ló so yín papọ̀ tí di ọmọ ìyá eléyìí wọn islam fẹ́ islam fẹ́ ká orí ẹ̀ ló fẹ́ ká máa lùsẹ̀mí a gbọ́dọ̀ kú àfi ká kú lórí ẹ̀ bàbá ló sẹ̀mí ayé wa orí ìpìlẹ̀ yẹn la gbọ́dọ̀ mọ́lé lórí kò ń sorí ìpìlẹ̀ pé dáàdì kan ló bímẹ àti ẹ̀ mọ́mì kan ló bímẹ àti ẹ̀ ọmọ ìlú kan ni wá yorùbá náà ló náà in fact ọmọ áfíríkà ni aláwọ̀ dúdú bíi tèmi náà ni racism tribalism gbogbo àwọn kan yẹn islam tako ìdí islam fẹ́ ká dì mú who is he in religion mùsùlùmí mùsùlùmí èwo mùsùlùmí tó gbádùn ah kìí ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ ọlọ́bẹ̀ ẹ̀lá ó ti yé wa báyìí mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yá ọlọ́bẹ̀ ẹ̀lá ọlọ́bẹ̀ ẹ̀yọ léyà nìkan ló máa ń ṣe ti tiẹ̀ yóò sì gbàwẹ̀ méjì ní Ramadan so ìgbà míì tó bá rọjò jimá yóò lọ ìgbà míì ò sì lè má lọ àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ ńlá nìyẹn ọlọ́bẹ̀ ńlá ọlọ́bẹ̀ yọ mùsùlùmí ẹlẹ́pà so kìí ṣe mùsùlùmí kìí ṣe ọmọ ìyá òṣèlú political political affiliation láà torí pé jẹ́ PDP náà jẹ́ APC àbẹ́túnjọ láà kí ó tẹ́ láìkẹ́ ara yín bẹ́yẹn wallahi kódà Hausa ni Yorùbá lè mẹ́ wallahi ọmọ Brazil ni sínú ọmọ nàìjíríà ṣùgbọ́n nàìjíríà ala kitabillahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam a máa pàdé lórí ọ̀rọ̀ ọlọ́run àti súnà náà Muhammad sallam so orí yẹn làwọn sọ́láwù sọ́ọ̀lù ló sẹ̀mí wọn lé lórí wọ́n fi rọrùn fún Bilal bọ́nà Rabah tó wá láti Áfíríkà aláwọ̀ dúdú ni ló fi rọrùn tó fi ní companionship pẹ̀lú àwọn sàhábà tí wọ́n jẹ́ Lárúbáwá tó fi kú láyé ẹni yìí ni ẹni ẹ̀yẹ ni ànábì ò sọ pé torí bí kì í sí lárúbáwá kó mọ̀yàn ní mu'azzin abubakar ń bẹ́ ń kalẹ̀ umaru ń bẹ́ ń kalẹ̀ usman ń bẹ́ ń kalẹ̀ ali bẹ́ ń kalẹ̀ buhurayra bin abbas gbogbo àwọn kàrin kàrin àwọn ẹni ńlá ńlá ńlá ńlá náà sábà ń bẹ́ ń kalẹ̀ ìjọ tó ń ṣe ọlọ́run fẹ́ àpọ́ǹtì mu'azzin ìyá bilal wọ bilal yá pé òun fún wa láàrin gbogbo wọn despite wípé aláwọ̀ dúdú ní kìí sí lárúbáwá sọ̀háìbù zomi kìsọ ṣọ́ẹ̀b sọ́ọ̀t how Suhaib Rumi ọmọ Rome so he was a white man kò ṣe lárúbáwá èbó ni ẹwùrúpa tó kó ní islam Salman al-Farisi Salman al-Farisi ọmọ Persia ni kìí ṣe lárúbáwá ẹ̀wọ̀n bẹ́yẹn so kò sí tó kàn wá ọmọ ìlú kan jọ ni wá tribal sentiment ànígbà ni kí ló dé ṣùgbọ́n ọ̀rẹ́ yìí ń sìn ló ṣàbòyí sẹ́ni yìí náà ẹ máa sọ̀pọ̀tì ẹ̀ kí ló dé ọmọ ìlú kan ni wá là kò sí rẹ̀ náà sùn. alqawmiya nationality or nationalism alwataniya nationalism alqawmiya tribalism islam farama kódà kó jẹ́ àbúrò ẹ̀ ẹ̀gbọ́n nínú fámìlì ṣe nǹkan tí ò dáa fárata má gbètì àbúrò àtẹ̀gbọ́n ẹ̀yẹn wàá gbètì ara àtàyàn ẹ̀yẹn ni ó ń ṣe rẹ̀ sílára bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ gbàyàn lójú gbogbo owó lówó lọ́wọ́ ẹ̀ ẹni ẹ̀ wá àrẹ́sì ẹ̀gbọ́n ẹ̀ wọ́n tún wá jáde kó fẹ́ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ gba lọ́ọ̀yà kí ló dé mi lè gbà kí kí àjẹ bọ́dà mi náà màá gba lọ́ọ̀yà fún ọ̀dà mi kan lọ sí kọ́ọ̀tù kan wí ní kéèsì yẹn fún ọ̀dà mi àwọn tàtàtà àwọn àlẹ́ lẹ́sìn wọn lọ́ọ̀dẹ̀ wáyé tòun promote aburú nìyẹn à ń pè ní kọ̀ọ̀mẹ́yà kódà kó jẹ́ bàbá èèyàn kódà kó jẹ́ ìyá èèyàn kódà kó jẹ́ afá èèyàn ló ṣe nǹkan tí ó da èyí dúró tì kákàdà alimuslim alhaq yadúrù fi hayati alhaq èkú muslim sincere muslim òun náà máa lò sẹ̀mí ayé ẹ̀ pẹ̀lú tí òdo bá wà ní kì í ṣe pé torí wípé àjọ lọ skul kan papọ̀ àjọ kọ́ṣẹ́ ọwọ́ ni that is my neighborhood eh, kìnìkan kìnìkan la gbogbo affiliations wọ̀nyẹn kẹ́ẹ̀dì irọ́ lásán ni àmọ́ ẹni tí islam ń gbà pé wà tẹ́jọ́ jọmọ̀ ìyá lẹ́yìn tẹ́ bá jọ ń sí islam tẹ́jọ́ dó lórí ìlànà ní muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àgbóyé àwọn ẹni rẹ̀ jọ kìíní àná mọ́sálàfù sọ́ọ̀lẹ̀ ní tí ń jẹ́ ọ̀kọ́wà islam nìyẹn hmm? ní tí ń jẹ́ kí ni ọ̀kọ́wà so Islam kick against nationalism racism tribalism la la. Abu Hurairah radiyallahu anhu ojú ni wọ́n wọ́n sáyẹ̀ mọ̀ fọ́lọ́kọ̀ gbogbo àwọn mùsùlùmí kí ló kọ rẹ̀ Abu Hurairah radiyallahu anhu kí ló kọ wọn ló kọ Abu Hurairah Abdurrahman bin Sakhr kan gangan nìyẹn o abdulrahman wọn òun lẹ́yìn tó gba hadisi tó pọ̀ jù wà nùgbà ń sọ̀hábà na muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadisi tó pọ̀ jù Abu Hurairah ló gbà lẹ́yìn Abu Hurairah ẹni tó tún gba hadisi tó tún pọ̀ jù lọ ó ní yàwó aisha bint Abu Bakr as-Siddiq radiyallahu anha ẹni kẹta oní Abdullahi ibn Abbas radiyallahu anhuma ṣùtún yẹn kan bá dé ẹbá ti yẹn tó bá ti ń kìrìtìsẹ́sì Abu Abu Hurairah wo ẹ̀tẹ́ bá ti rẹ́ni tó bá ti ń Abu tó tó ń bu mọ̀ pé ọ̀tá kódà kó ju lọ tó gan o ó ní gidi ni kó jẹgbẹ̀mí kéwú àmọ́ ẹbá tẹ́ni tó tún bú àwọn sọ̀hábà wọn ó tún mọ ó tún burú orí ẹ̀ tún burú bí tẹ̀sù lọ olórí bú ẹ̀dá ló máa ń bú àwọn sọ̀hábà náà Muhammad sallallahu látàsóbù àṣàbì anábì ní ẹ máa ń su ẹnu ètè bọ́ọ̀lì báwọn sọ̀hábà yìí máa ń sọ̀tún bọ́ọ̀lì ẹ máa ń sẹ̀kẹ́ ẹbú sáwọn sọ̀hábà mi látàsóbù sahabi àwọn sahabi ní ànábì ẹ má bù wọn o law anfaqa ahadukum mithla uhudin dhahaba la yablughu mudda ahadihim wala nasifa bani kanu yín lẹ́yìn tẹ́ sí sahaba yi tẹ́ wáyé lẹ́yìn wọn be báyìí rí in gold tó tóbi bí òkè Uhud òkè Uhud tóbi ga ní Maka òkè ńlá ni táàrù kan lè fi wé lọ́dọ̀ wa nàìjíríà bí kẹ́nìkan ní bá ní gold raw gold tó tóbi yókè Uhud tó wá náà sójú ọlọ́run ọlọ́run ẹ̀san tí ó gbà wájú ọlọ́run kò lè tó ládàá tí sọ̀hábà tó lo kọ́ọ̀pù kan ó gbà wájú ọlọ́run àbí ìdajì kọ́ọ̀pù kó ná gbogbo ilé ayé ẹ̀ kó jẹ́ raw gold bí òkè Uhud kó ná fọ́lọ́run ẹ̀san tí wàá gbà kò lè tó dèédé tí sọ̀hábí tó mú jáde nínú kọ́ọ̀bù tó fi sọ́dá kọ̀ fáwọn èèyàn o lè mọ́rò ibi kọ́ọ̀bù yẹn kó ti pé ìdajì kan ní wà nínú adáwájú ọlọ́run ń ṣe ọlọ́run sọ́látù sẹ́lẹ̀ ó ní tó bá ti ń dákọ̀ àwọn sàhábà mi ẹ̀mẹ́nu yín lọ́wọ́ tó bá ti ń dákọ̀ kọ́dà ẹ̀dákẹ́ ẹ má wà kádàrá káàkiri kọ́mẹ́jì yẹn kó wọ̀pọ̀ náà hadithi ni wọ́n bá ti dákọ̀ àwọn sàhábà mi kì í kó wá jòkó kó wá jù wọn ta ni Muawiya tálábó ìrọ̀yọ́ra yẹn àná Aisha Aisha kẹ̀ hmm. ọlọ́mọdé aṣọ ìwò wàlá nígbà tí fẹ́ sórí bí wọ́n jọ ọlọ́lá ikú mọ́ bá wọn sàhábà application ni òun apply fún yà ọlọ́run ìwà tó bá ń bú àwọn sàhábà láyé kò ní ní àṣìbọ̀tán rẹ̀ èèyàn ń bú àwọn ẹni ọlọ́run wọ́n ní àfáà kan nínú àwọn tọ́pá àwọn bú àwọn sọ̀hábà yẹn ó bú àbúrò gbogbo àbúrò ni ó mọ kọ̀ndẹ́mù ó mọ àdìsẹ̀ àfáà wa tí wọ́n sọ lè fún wa wọ́n mọ ẹni yẹn àwọn mọ ẹni yẹn àwọn wá tan ẹ̀ fún wa nígbà tó fẹ́ kú wọ́n nígbà tó wá rẹ̀ tó wà lọ sítù tọ́lọ́jọ́ dé tásìkò tó tí ó kù ya Abu Hurairah taghfir li wa Abu Hurairah foríjì mi wa Abu Hurairah foríjì mi ìdí ẹ̀kọ́ mọ́ sọ pé la ilaha illallah la ilaha illallah tó tẹ́yìn bá fẹ́ kú tó bá sọ la ilaha illallah tó bá fi kú yóò wà l'Aljanna èyí tó fi máa sọ yẹn Abu Hurairah dákun foríjì mi tó ń sọ At-Tufail ad-Dawsi ní sàhábí tó kú kẹ́yìn wọn ló kéré jù ní àwọn sàhábà ló sì kú kẹ́yìn kódà kó jẹ́ pò náà lèèyàn fẹnu ṣáta téèyàn ń su ẹ̀kẹ́ bọ́ọ̀lì su ẹnu bọ́ọ̀lì tí àwọn àdìgbà tó kù mọ́nú ẹ̀sìn àwọn sàhábà wo um rijal wa nahnu rijal they, are, they were men like we too we are men like them tí ànábì ọlọ́run ọba ni wọ́n ni zékiní kan ni wọ́n ni ẹ bá ti ní tó bá ti ń bú àwọn sàhábà náà bíi ẹ mọ̀ pé first class ọ̀tá ọlọ́run ni first class first class ẹ̀sẹ̀ tó wọ́n sọ fún pé ètò tó ń bá o danger zone ló ń kanlẹ̀kùn ẹ̀yẹn gbogbo ẹni tó bá òkò lè máa bú láyé ó lè ṣe sí kọ́lọ́run ó yá fi ẹ̀ mo tó bá ti bóun bú àwọn sàábà ó fẹ́ kó nínú Islam nìyẹn lẹ́yìn bá ti bú àwọn sàábà ó fẹ́ fúnra ìmúra ẹ̀ kó nínú Islam èèyàn kankan ọlọ́pàá ń kéfèé rí o òun fàṣẹ pàápàá jùlọ Abu Hurairah radiyallahu anhu tí ẹ bá kó gbọ́ hadith Abu Hurairah kú ní Islam kí ló sẹ́kù ní Islam fún yín mọ́ sọlábí ń sọ wípé ẹ̀yin tẹ́lẹ̀ ń bú Abu Hurairah gan tẹ́ ń bú ìyàwó Aisha àtẹ́mọ́ kò yẹ kí ẹ kírun àwọn hadith gba àwọn hadith tẹ́ ẹ kàtẹ́ ẹ̀fín kírun wákàtí márùn-ún inú Islam ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ zakat àwọn yẹn ni gba wá so tó bá fi ń bú wọn tẹ́ǹ criticize wọn àwọn àdìsí wọn yẹn náà kò yẹ kẹ́ ẹ lò kẹ́ ẹ náà wàá dàbí Michael kẹ́ ẹ dàbí Ògúndérìn kẹ́ ẹ dàbí Òrìṣàyọmí kẹ́ ẹ dàbí Òṣùgbèmí. kẹ́yìn àtàwọn ẹlẹ́bọ kẹwàádìí kan ẹ má kírun mọ́ torí pé gbogbo àdìsí tẹ́ẹ̀ fi ń kírun yẹn tó ṣàlàyé bẹ́ẹ̀ ṣe kírun bẹ́ẹ̀ ṣe gbààwẹ̀ bẹ́ẹ̀ ṣe hajj àwọn sàábà tẹ́ ń bú yìí àná gbà wá o. ìjọba túnbà gbà yín tẹ́ máa ń bú àwọn sàábà ẹ̀ o ẹ̀ o. سيلات بطاري نعم أبو هريرة رضي الله عنه قال أنكو بايون السلام عتيب بايون الصحابة النبي تكون قال رسول الله صلى الله عليه وسلم قلوا إن شاء الله أنتك أتولى رمبفون نسبة ويبي لا تحاسدوا كما شكي تهراني الحسد سيادي في كوغمبوبو ṣùgbọ́n gbogbo nǹkan tó wà nú ẹ̀ pátá àwọn kan tó lágbára ni a máa mú àwọn wordings yẹn àwọn alfáàfù wọn yẹn wahidatan bada wahida a máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni wọ́n mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni kó lè yẹ láti hasadu ẹ má ṣe kiri tààrin ara yín kí alhassad alhassadu wàtàmẹ́ni zawali ní ìmàtìláyà àìzàwàjẹ́lá alàlọ́gáyìr ó ní kíyàn máa kan kí ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run ṣe fèèyàn kan kó parẹ́ fún un. ọlọ́run yóò ń da mọ́tò fún un. ọlọ́run yóò ń da ìyàwó fún un. ọlọ́run yóò ń da ọmọ fún un. ọlọ́run yóò ń da ọkọ fún un. ọlọ́run yóò ń da ìmọ̀ kéwú fún un. ọlọ́run yóò ń da ìmọ̀ ìwé náà fún un. ọlọ́run yóò ń da ọgbọ́n fún un. wo tó sà ń jó oore tó dáa ọlọ́run ṣe fún un òun wá ń kẹ́gàn rẹ̀ ta ni owó wo ló ní lọ́wọ́ ó lè lò náà ń lo gbájú ẹ̀ níje owó wo ló ní kìíta nìyẹn o mo sì kìíta èèyàn torí pé orí tọ́lọ́wọ́n bá ṣe fún yẹn inú ẹ̀ wá ń bí ẹ̀ àwọn lábọ́já ah ọlọ́run ó ti rá admission ó ti rá admission sí school kí ni kó ń fúnra kọ́ lọ́ọ́ ṣe wàhálà kí wọ́n bá ṣe ni olódò mọ̀ nígbà tá a wà ń skul. inú sáàmù bì ni inú mọ̀ bì ni wọ́n ní àbúrò ẹ̀ mọ̀ ti kọ́lé àbúrò mi wo yahoo yahoo ló ń ṣe ó lè ní ó lè ó máa ń gbégi dáná ó lè ó lè amdrọba ni. Allah akbar wala tahasadu ẹ má ṣe kìí ta ara yín ṣùgbọ́n ẹ lè jowó ara yín ẹ lè ṣe kí ni ẹ lè jowó ara yín òun yẹn ni wọ́n ń pè ní al-ghibtah kí ni mo pè é al-ghibtah kẹ jealous èèyàn lè jealous dáadáa lára èèyàn ah within nine months within nine months he was a science student ó padà lọ ṣe medicine ní Malaysia Mozambique eh, student nìkan within nine months kí wọ́n long? ah nine months ìlú náà fẹ́ yá kúrò within six months irú yẹn ṣe kí ni òtà ọkọ̀ wá jókòó wọ́n kí ni torí pé wá kúrò láàrin nine months kúrò ọlọ́run gan lè gbà káyẹ̀ gan kó lórí ẹ̀ ọlọ́run bá gbà ìwọ̀n wàhálà ti tiẹ̀ báyìí ní ìsìn kí ni wàhálà ti tiẹ̀ gan yóò sì máa sakọ lónìkan ní ọ̀kọ́ wá yóò sì máa sakọ náà sábò tó bá sakọ náà ṣe kí ni ìwá ni pé ìwọ gbà lórí ẹ̀ rárá ìyẹn ni wọ́n kọ́ just nine months èmi náà dẹ̀ try bẹ́ẹ̀ náà lè ha within six months ó wà súnmẹ́ni yẹn wà lọ́ba ó gbọ́ pé wọ́n lo akọ́nà within nine months bóòlù ti ha ilé kí wòlù ti ha síbi náà lè rí ha inú òtún wá dùn sí pé wọ́n lọ́hùn ah, ápọ̀jọ́ ó gbàgbé o èmi náà wà ní jẹ́ kí n ha within six months yẹn náà pè ní kí ni alọ́gẹ́pọ̀ kí èèyàn máa jowú dáadáa lára èèyàn kó tún wá sàdó àfẹnitọ́ lọ́hùn sí dáadáa yẹn fún mọ́fọ́lá rẹ̀ tọrọ o yẹn ìfọ́lá èèyàn tọrọ ní Islam o pé wọ́n lọ́hùn ah, Allah akbar káì Eh, ẹwọ kan ńláńlá yìí ìwọ ọlọ́run tọ́ wọ́n ṣáà wọ láàrẹ̀ náà ọkàn lára gbọ́ ọkàn lára náà kò ṣe fún mi wọ́n ṣáà wọ láàrẹ̀ ọláìwọ lòun rí tọrọ pé yóò lé mi ó mọ ni o bá ti róye lára èèyàn kan tó wù ọ́ mọ́fọ́ láàrẹ̀ tọrọ bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n kó mọ̀ ìyàgì tẹnu ó bàjẹ́ kó ìṣètì wọn náà sí kíni ìṣètì wọn náà fún wọn rẹ̀ kò wá àkàdà wọ́n má ṣe ké tá mọ́wò ẹjọ́ jẹ́ classmate first first first first kíni ọmọ ọ̀gá ni ẹ̀tọ́ ọ̀gá máa ń pè káàkiri wọ́n máa ń gbé e fún ní mo mú máàsì jùlọ bó ṣe wà yẹn o síbẹ̀síbẹ̀ náà wà lọ ń gbé tọ́ọ̀dù àwọn ọ̀gá wa ń ṣe màgòmágó wọ́n ṣe màgòmágó wọ́n fún ní máàkì yín kéétà ni ẹ kò dáa wọ́n ní màá bẹ̀rẹ̀ kó wọ́n lọ́hùn ah ó ṣe ń gbé fẹ́ẹ̀sì wọ́n náà fẹ́ gbé fẹ́ẹ̀sì wọ́n á máa kàwé ẹ̀ dáadáa ó ti yé kí ni pé ó máa jẹ́ lẹ́sẹ̀ Ma jẹ́lẹ́sẹ̀ lẹ́yìn ma jẹ́lẹ́sẹ̀ rárá tó dáa so èyàn kì í bínú orí tọ́lọ́run bá ṣe fún èèyàn sẹ́sì ríkè ta yẹn ó mọ̀ ń ba sẹ́yìn jẹ́ wájú ọlọ́run kì í máa ń ṣe kí ni mọ̀ ń ba sẹ́yìn jẹ́ wájú ọlọ́run àwọn oníkèéta ẹ̀dá ọmọ yẹ́sù ni wọ́n oníkèéta ẹ̀dá ọmọ kí la pè wọ́n ọmọ yẹ́sù ni wọ́n وإن الله سبحانه وتعالى نسك من شأن الله لله شأن صلى الله عليه وسلم إنو عوان تابرون بلار عوان تابرون ما سيكي فنفو تشم يولون لوريه مباتو إن شاء الله إنو سورة الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ẹ̀rí òun kèta ó burú ju àjẹ́ lọ àtòsó àti mèrè àti aláwo àti gbogbo ìta mọ́ mọ́lẹ̀ yorùbá yẹn oníkèta burú jù lọ kódà kó máa kírun èṣù ní èṣù gbèlèké èṣù apárí. <laughs> ẹ̀yin èṣù tó parí rí ẹ̀ tí mèrè tó parí tí a bá ti rí oníkèta báyìí pé ah ẹni ṣéèkì sọ pé sọ àparí rè èso wẹ́n láti ń ṣe kéta èso kí la pè é èso àparí èso ẹ̀ tún pa lórí so ẹ mọ́ yóò ní kéta o so ti yé tó bá dẹ́ tó bá mọ kí ó jẹ lọ́nu class bó mọ ìwé jẹ lọ́nu class ó mọ dùnnú sí ó sì mọ súnmọ́ kó kọ́ ẹ bóòlù ó sì bóòlù ó sì mọ̀ wéè bóòlù ó sì mọ̀ kíní kí ó tóun ha yìí bóòlù ó sì rí ha ó sì mọ dùnnú sí ọlọ́run wá sí kíní ó wà fún wọn náà jíjẹ wọ̀nkín kò mọ nǹkan kan wọ́n máa ń gbé máàgì fún ni torí gbogbo tó bá ti ń ṣe kéta orí tọ́lọ̀wọ̀n bá ṣe fún yàn ó ń sọ fún bọ́lọ̀wọ̀n bá jà ní ìtumọ̀ ẹniyẹn tó bọ́lọ̀ ló ṣoore yẹn fún kìí sọ fún àìló ṣoore yẹn fún ara ẹ̀ tó bá ti ń bínú orí yẹn lára ẹ̀ òun bọ́lọ̀wọ̀n bá jà ní so ìwọ táwọn èèyàn ń ṣe kéta wọn ti jẹ náà wọn náà mọ̀ sáré kò ní ìdìkò lọlé ológun ọkàn ọ̀rà jí lóru ọ̀rà àgè ṣàlùwàlá wa ṣe náfìlà pé wọ́n ọlọ́run tọ́ àwọn tí wọ́n ń ṣe kéta mi lórí tó ṣe fún mi gbà mí lẹ̀ lọ́wọ́ wọn ó parí tí wọ́n kàn máa bá wọn nílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n máa wọlé tọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ̀n ní ìgò máa sáré káàkiri ẹ̀gbọ́n náà máa ń ẹ̀dá kan ẹ̀sánú mi ẹ̀yìn láwájá tó rojọ́ mi káàkiri òun sì kéta mi ó níbi gbogbo yẹn tí wọ́n ní ìgbé kó gbàgè ṣàlùwàlá ṣe wọn bẹ lọ́wọ́ ṣùgbọ́n bí ni ẹ má ṣe é wala tanajashu ẹ má ṣe tanajush tanajush ní òfin ẹ̀sìn ó ní kí èèyàn máa fowó lé ọjà tí ó sì ní rà ṣùgbọ́n mọ̀mọ́ fẹ́ fi kó nira bẹ́ẹ̀ tó fẹ́ rà àbúfẹ́ yìí fọ́ ẹni tó fẹ́ tà so ó máa wá in different forms sheikh islam rahimahullah ta'ala wọ́n mẹ́ta wá ń bí inú forms sínú kàyẹ̀ sí máa ń wá ohun lọ́jà ara o kò tẹ̀ ojúlówó tó tẹ̀ kò tẹ̀ lówó lọ́wọ́ tó fi rajà náà tẹ́lẹ̀ ó bá ti rí pé ẹnìkan fẹ́ lọ ra ọjà kan ó fẹ́ ra bí washing machine lápèjúwe bá ti débẹ̀ ẹni tó wá fẹ́ ta ó ní washing machine yìí seventy naira ni ẹni wá náà gba fifty 55, 60, sixty fifty five sixty ó kàn dé ó kàn ní èrò lẹ pé kí ni wọ́n sí mẹ́sìn yìí wọ́n ní seventy mo fẹ́ tà ṣùgbọ́n ní ìlò fẹ́ rà ní fifty five sí sixty ah èmi màá tà fún yín màá rà ní eighty ah ẹ̀rìn pé tọ̀hún tó ń fẹ́ rajà yìí kàn pé èé a lè su màá rà ní eighty ẹ bá ń gbé sínú mọ́tò mi ó yá ẹ ó yá ẹ mú àkànnà bá yín wá ó sẹ́ǹdẹ̀ sí yín kò sí lọ́jà kan rà ó lè yín ó mọ̀mọ́ fẹ́ fi lé nìyẹn àwọn olówó ti dé o bí tọ̀hún ṣe họ nìyẹn tàbí tó bá sì mà bẹ́ni ẹ̀ náà lè rà yóò kàn ní eighty thousand naira máa rà ẹ̀yìn mọ́ná ok no problem èmi náà fẹ́ rà ní eighty thousand naira tàwọ́kọ́ yẹn ó fi lé ẹni ẹ̀sá kú ẹni ẹ̀sá kò lè dúró mọ́ kò fi fifty thousand naira ẹni ẹni lọ́wọ́ àbí sixty thousand naira òsínú fẹ́ ta ní eighty thousand tọ̀hún yà á họ́ lọ ìkejì ni wípé bóyá ẹni ẹ̀ náà tiẹ̀ lówó ẹ̀ lọ́wọ́ yóò àmọ́ọ̀mọ́ fowó kówó ọjà yẹn kó lè pé ẹ̀ tó fẹ́ ta àtànájúṣù nìyẹn farama ìwà ẹ̀dá ni ń dá àárín ọmọ ìyá arúnú ẹ̀sìn islam ni ẹ má ṣe àbí kò rí bẹ́ẹ̀ ní ọjà yẹn bóyá ọlọ́jà ń tajà bóyá jẹ́rú wípé èèyàn lè fi sọ́dọ̀ pé ẹ bá ń ta ó lè jẹ́ ọ̀rẹ́ yẹn ló ní mọ́tò yẹn ó wá fẹ́ tà wá lọ gbé fún dílà dílà wa gbé sí iwájú ọ́fíìsì tiẹ̀ tó bá ti wá rẹ̀ ló wá fẹ́ rà èrò ah, lẹ́fẹ́ tọkọ̀ yìí bóyá dílà sọ wípé ẹ mú one point five ẹ̀ wá òun bá dé dílà èrò lẹ́yìn tọkọ̀ yìí òun ti mọ̀ pé ọkọ̀ ọ̀rẹ́ òun ni àwọn wọ́n ná one point five wọ́n ná ní one point two bò one point five lèmi fẹ́ tà bẹ́ẹ̀ni à ah, ọkọ̀ yìí wàá dájú one point five gan lọ máa two million naira kí n tàn ó ṣe yóò fẹsẹ̀ fẹ́ ni pé ó dà láàyè ra hmm, one point two sí two million naira yóò hàn ní three thousand naira kò sí lọ́wọ́ kan rà ṣùgbọ́n mo fẹ́ fi fẹ́ fọ́ ọ ọ̀rẹ́ ẹ̀ tó ní ọkọ̀ islam ò fara mọ́ ìfara nìyẹn ni tàbí kò rí bẹ́ẹ̀ kí ẹ sáà máa wò wípé ìbọjà tí mò ń tà yìí mo fẹ́ máa ní àwọn èèyàn lára lórí pricing islam ó takò gbogbo àwọn kan yóò máa ń dọ́ta lẹ̀ láàrin wa síra wa ni ẹ̀kẹ́ ìwọ ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pé ta bá sá fún yóò lè jẹ́ ká lè brotherhood wa ní islam ó sì yẹ wàlá tabaghadu albughdu hatred ẹ má kórìíra ara yín ẹ má ṣe kíni ẹ má kórìíra ara yín kí ẹ má kórìíra èèyàn kò dáa kí ẹ má kórìíra èèyàn kò dáa kí ló ní mo kàn hẹ̀ẹ́ náà ni mo hẹ̀ẹ́ kí ló ṣe fún ẹ tó bá ṣàbúrú fún ẹ pé lágbájá tàmẹ̀dò ń tẹ́ ṣe fún mi nìyí tẹ́niyàn bá bẹ̀ student abọ́lọ́jì fine ó bá tẹ́ndà abọ́lọ́jì tó ní ẹ eh, mo ṣe mo ṣe náà nìyẹn ó fi ilẹ̀ ṣùgbọ́n tí ó ṣe fún ẹ tó ń dùn ẹ yẹn ó ṣàlàyé fún un wọ́n wá kó ìra ẹ̀ ká mọ̀ mọ̀ try láti develop hatred against ara wa kò dánú ṣe Islam àtàbáàgòb wọ́n látàbáàgòbò ẹ mọ̀ kó ìra ara yín ẹ rí àwọn àwọn ẹ̀yà wa Hausa ọmọ ẹ̀yà wa Hausa kí ni yìí kéré lọ́dọ̀ wọn gan-an àwọn ìsábà kórìíra ara wọn bí yorùbá sí máa ń kórìíra ara wọn yorùbá la ilaha illallah ẹ̀gbọ́n àtàbúrò sí máa ń kórìíra ara wọn nù lẹ́ka kí ló dé ó ti rí sẹ́ni tí ò rí tí òun ló wá fà kórìíra iléyà ọdún kọjá òun ló rẹran àlájá wa mi sì rẹran ara kí ló wá bí yóò sì hẹ́tì nígbà tí òwò ẹran lé yàrá fún mọ̀mọ́ yín nígbà tí òwò ẹran lé yàrá fún mọ̀mọ́ yín tábù ẹ̀ sì rà kí ni tó tó bí ìgbẹ́kan ni haúsá kò sí tó kàn wọ́n àwọn ń bá láìpò tí wọ́n lọ ni ìbáà last born bàbá wọn tí ò ju age twenty lọ ló wá ń fún wọn lówó oúnjẹ inú ilé táwọn ti wọ eighty táwọn wọ ninety kò sì sábú lọ́dọ̀ wọn ṣùgbọ́n Yorùbá wọn náà wọ́n tún lọ lé olóògùn tìrà wọn kó tún máa sàmàrà wọn àgbàkú jẹ́ polygamous family ọmọ ìyálé ọmọ ìyàwó ah inna lillahi wa ilé ológun yóò ní dáa kí ló dé eh, òun ni ọmọ step mother mi so mo kẹ́kẹ́ bá mi pa bá mi pa tẹ́bà sí pa ẹ̀dálẹ́ ayé ẹ̀rù kó já wèrè ẹ pé wèrè pọ̀ náà Yorùbá gan-an. wèrè pọ̀ lẹ́ yorùbá gan ilẹ̀ haúsá lọ ẹlọ́mọ bí ìlú àwọn èèyàn wèrè ńlẹ̀ yorùbá sọ́fúnsọ́fún ni wọ́n bẹ́ẹ̀ ti ń kẹlé lẹ́mọ̀ kẹlé lẹ́mọ̀ kẹlé lẹ́mọ̀ tẹ bá kó tẹ bá kọ́ wèrè ńlẹ̀ yorùbá jọ <laughs> wọ́n fẹ́ẹ̀ tó lọ ní bìzẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ìfaraṣíra ẹni ni ọmọ ìyálé yóò jẹ ọmọ ìyàwó ń jẹ́ ń wèrè ọmọ ìyàwó yóò jẹ ọmọ ìyálé ń wèrè ìyálé ó dorí ọkọ rú ọkọ náà dorí ìyàwó rú torí kí ni ẹni lówó ẹni ó lówó kàlás ní wà lábàdé subhanallah láàrínláàrín haúsá ò wọ́rí kò sí tó kàn rí torí pé lówó jọ ọkọ ọkọ ó sì yá ní wèrè kí ló dé ohun sì báyìí mo sì rẹ kò wa pé proud wọ́n sì báyìí wọ́n sì báyìí ṣùgbọ́n tí ìyàwó ẹ̀ wá ń ṣe báyìí wá wò ó pé n tó ṣe fún ni pé kó ìyà ń wèrè yóò wá dorí ẹni lẹ́ni irú tó máa rò káàkiri inú lébi journalist. wọ́n máa sọ fáwọn ọmọ pé ẹ̀yin ọmọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tí ìyá yín wà yín lọ bá ẹ lọ bá ah, èmi ò gba nonsense èmi ní discipline màá wá yín kò lórí inú ìsìn ogun ló ń jẹ́ bẹ́ẹ̀ ogun burúkú ọ̀fọ̀ ìtanulé wọn pẹ̀tùpẹ̀tù gbogbo ẹ̀ àyájọ́ kẹ̀kẹ́ ọ̀rẹ́ níbi iṣẹ́ tó jọ ń ṣiṣẹ́ yóò yà ń wèrè ló bá jẹ́ ní sẹ́ṣẹ̀m tó ti ń ṣiṣẹ́ ó bá ti wò pé dàrẹ́tọ̀ yìí ah, bó ṣe ń ṣe ah, fà ń lọ yára wo ni kúrò lójú ọmọ ìlú wọn ọmọ ìlú wọn báyìí wọ́n jọ ń sọ èdè kan ẹ̀ dẹ́ asán sí ibi wọ́n ráyè wábi iṣẹ́ ni wọ́n máa kó èrè nìkan yàn wábi iṣẹ́ àti ìgbà tí wọ́n ráyè wábi iṣẹ́ mọ́ nìṣẹ́ tóun náà wà lórí àṣà tó wà lórí ìbílẹ̀ àṣà lọ sùtù kò ní ráyè wà mà gbogbo àwọn àpálápàlá yẹn balẹ̀ Yorùbá gan mélòó la fẹ́ sọ bàbá sì wáhùn tí wọ́n ń ṣe lẹ́yìn náà Sọ́ọ́lẹ̀ Yakub Ismail Khadija Aisha eh, Salama àwọn tí wọ́n ti dán sí jù náà nìyẹn mùsùlùmí kò sì rí bẹ̀bẹ̀ ìwọ̀n assassin síra wọn ààrẹ ma ń gbọ́ tí wọ́n jọ ń lé contract ó sì bọ́ sọ́wọ́ èèyàn kan kò bọ́ sọ́wọ́ ti tẹ̀ ìsinmi láwọn assassin ó yẹ lọ pádànù nífẹ̀ẹ́ rí mọ́ nífẹ̀ẹ́ rí láyé nífẹ̀ẹ́ rí ṣùgbọ́n tó bá gbọ́rọ̀ hadith iye ṣé yóò ṣerú ẹ̀ kò kú ní ṣe torí bẹ́ẹ̀ mùsùlùmí jágìnà sí mọ́kòríra èèyàn lára nǹkan èèwọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tánàbí tún kà wala tadabaru ẹ má kẹ́yìn ara yín síra yín ẹ má kẹ́yìn síra yín nú ẹ̀sìn kan àwọn afáwọn gbàtà ń bẹ̀rẹ̀ lè kí ó tún fẹ́ tú wala tadabaru fún wa nígbà ní ni ẹ má dabaru ọ̀rọ̀ ayé ara yín ẹ má dabaru wala tadabaru ẹ má dabaru wọn <laughs> ah, bẹ́ẹ̀ ni ànábì ni ẹ ah so yorùbá náà lẹ́bí ìgbà náà wàlá àtàdá àbàrò ẹ má kẹ́yìn hmm? ti tí ìkọ́ra ìkẹyìn ara yín síra ní bá ti ń wáyé ọ̀rọ̀ náà yóò padà dàrú tó di pé máa ṣe ti tiẹ̀ kí mi náà di kónkó jabele ní kálíkù ló ń ṣe ti tiẹ̀ ẹ má síbẹ̀ wàlá àtàdá ara Hmm? ẹ máa kọ́ ti ara yín àwọn kan ó dúró síbì àwa ni kinní kan àwa ni kinní kan níwọ̀n láàrin mọ̀lẹ́bí family tó bá tóbi tó jẹ́ family ńláńlá polygamous family àwọn fashion kan wà báyìí àwọn fashion kan ó tún wà báyìí àwọn kan ó tún wà báyìí ó ní wó pálapàla yìí bàbá kan ló sàbí gbogbo yín ẹ bá jẹ́ one hundred ẹ bá jẹ́ two hundred bàbá kan ló sàfẹ́ gbogbo àwọn ìyá yín ẹ sì kán pápọ̀ náà Rárá, no, no, no, no, no, no. He can't operate together. No, no, no, no, no. No, no, no, no. Láyé, mo rántí ń gbà tí mo mi nílé nílé wẹ̀, wọ́n mẹ̀ fọ́ mi ń bàtẹ́ ń náà. pé ìyáálé màmá ẹ̀ ń dì, wọ́n ṣe kiri ní ládọjọ́ iwájú kí náà kó kọ́ ti tẹ̀ náà kí dájú ọ̀tẹ̀ tún sọ̀wọ́ sádìkù àbí náà pè é sọ pé mọ́mí ẹ̀ ló gbá mi díjó ní ìgbà tí mo wà ń kéré báyìí wọn náà wàá kàwé lọ́dọ̀ mi níbi tí mo wà wàá jẹ babaláyà lọ́ọ̀hàkfà ògbélé wa bàárín yorùbá jẹ burúkú wọn wá dá gbogbo ọ̀rọ̀ rú ànábì ni ẹ má ṣe kíni ẹ má ṣe o. ولا يبع بعضكم على بيع بعض ọjà ara yín tẹ́ ẹ bá jọ ń tà ẹ ara yín ara ti ri ọjà kátẹ́nìkan ka rà kódà Koda sanwó lókù kò sanwó àwọn ọmọ ma ṣe dáadáa láwọn tán máa ń tajà yín wala yabi àlàbẹ́yì báàb ẹni yìí ti lọ́jà tó fẹ́ rà kó sanwó lókù lòun ó bá dé ah èlò lẹ ta ráìsì àwọn ah, tẹ̀sí wá náà èlò lẹ ta ní sára bí ti rà á tọ naira ní láàt wọ́n sì ti fẹ́ sanwó ẹ̀ pé ọlọ́jà ni. tọ́ba ni ẹ̀ẹ́. Eh, alájà ẹwà 25 ní o kò gbá 32 mọ̀ ṣùgbọ́n 22 lájọ sọ bó ti fẹ́ kówó lẹ̀ àmì ìtì ẹ̀ta mọ́ ìtì ẹ̀ta mọ́ ni mo ń gbé lọ lébẹ̀ tó wọn bá ti lọ tán náà ọ̀yá màá ra 25 mi ìfẹ́ kó rà ní subhanallah kò dá dá ìṣẹ̀lẹ̀ Islam kò dá kódà kó ṣe wípé ẹni yẹn ó ti ná nínà tó lẹ́ẹ̀sì owó tẹ́ni yẹn ní lọ́wọ́ náà nìyẹn one thousand twenty two twenty lòun ní lọ́wọ́ òun àtẹnudọ́ fẹ́ tajà ti gbọ́ra wọn yé tọ́nà ti wò pé tọ̀ mo fẹ́ ṣe sàárà ni twenty two lẹ́ẹ̀kí n ta lóòótọ́ ó sì ní twenty lòun ní lọ́wọ́ kìsì kí wọ́n wá dé kó mọ wá fowó lé àbí kó ní àwa rà mọ́ lọ́wọ́ rárá sáàmù fara mọ́ ṣé wọ́n ti rà wọ́n ti rà kọ́láàsì mọ́ wá interrupt tó bá jẹ́ pọ́jà yẹn ò wá ní jẹ́ ti ẹnìyẹn mọ́ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ànábì ní ká máa ká má ṣe wa kunu ibadallahi ikhwana ẹjẹ́ ìrúsìn ọlọ́run bá kan ṣoṣo tẹ́jọ́ mọ̀ ya papọ̀ wa kunu ibadallahi ikhwana gbogbo yín ẹjọ́ mọ̀ ìyá kan ṣoṣo tẹ́jọ́ jẹ́rú sìn ọlọ́run níbi ẹ̀sìn ọlọ́run fẹ́ẹ̀rí pé bó ń ṣe ọlọ́run ṣe ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ní ṣe pẹ̀lú pé láwáwá ni wọ òyìnbó lèmi láwọ̀ dúdú lèmi ọmọ ìkéré lèmi àgbàlagbà lèmi ara àgbòrò lèmi ará oko lèmi olùsì lèmi olówó níwọ tálíkà ní kíní kò ní í ṣe pẹ̀lú ẹ̀ gbogbo yín tẹ́ bá ti jẹ́ mùsùlùmí tẹ́sí gbọ́dọ̀ bara yín relate nìyẹn human relationship nìyẹn ní ṣẹ̀ríà Islam láìmọ̀ wò pé ta ló bí sáà bàbá ẹ̀ lówó lọ́wọ́ sáà mọ̀mọ́ ẹ̀ lókìkí ṣé lè mọ́mú bàbá ẹ̀ àbí ìyá súná nìyá ẹ̀ gbogbo yẹn ìbàjẹ́ ìyá bídíà ìyẹn ò kàn ẹ́ náà <laughs> àní wọ́n ló sẹ́ gbà síláàmù ni wọ́n ní kì í ṣe mùsùlùmí jẹ́ ẹni kí wọ́n á ní wàhálà ti tiẹ̀ tí mo gbà síláàmù ó dẹ̀ ń ṣe síláàmù ẹ̀ ó sì ṣe súnà bó ti yẹ kó ṣe ìwé tí wọ́n sọ pé ẹ ẹ sẹ́mu pé wọ́n ló sẹ́ gbà síláàmù ni ẹni tó bá sẹ́ gbà síláàmù gan ló yẹ kẹ́ ẹ̀ ń kọ́ lójú orí síláàmù jù ẹ tún máa dí pàǹpá lẹ́yìn ẹ tún máa gbọ́rọ̀ gbẹ̀yìn ẹnu mọ́ṣáláṣí ha là gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ síláàmù so ó tún kó àwọn tó bá di ọjọ́ mẹ́jọ inṣàlá átẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tó kù Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí àgbóyé ẹ̀sìn kó yé wa jù báyìí lọ ẹ rí i pé gba àwọn kan tí ó ń ṣe ọlọ́run ká lẹ̀ sí bí táàtì ìka tó kù àmẹ́nu wọn bá tí afẹnukan yìí kálábá gbọ́yé bẹ́ẹ̀ àbáwà fi sùn sí rárá wa àlàáfíà ìbá wà láwùjọ tàmí ò ní sí ẹnìkan ní ẹnìkan ò ní ẹnìkan nílé ẹnìkan ò nílé ẹnìkan ní mọ́tò ẹnìkan ò ní mọ́tò ẹnìkan bímọ ẹnìkan ò bímọ ẹni pé gbogbo wa settlement máa wà fàyàbalẹ̀ ọkàn ó wà kò ní sí wàhálà wọn ní láìfọ àwọn haúsá yẹn to some extent ló fi wà mọ́ mi ní fùjú láìfọ yorùbá lọ tó ní wọn nira wọn lára ẹni tó jẹ́ sẹ́nitọ̀ ọ̀nà fámìlì àbúrò ẹ̀ lè máa ti wíbarò atakáàkiri inú gbòòrò kò kán báyà kò ní rí bàbá ẹ̀ kò ní ẹ kó rí bọ̀dá ẹ̀ kò ní ah, bọ̀dá mi sẹ́nitọ̀ lórí búyì ìdí mo já àbúrò rẹ̀ tó yẹ kó kó establish ṣọ́ọ̀bù fún mi mo sì wá ń ti bá wheelbarrow káàkiri mò ń ta mò ń ta kí náà pè watermelon so káwúsá so ìgbé ìwẹ̀ ẹ̀gbọ́n tó lówó ọlọ́run fún ẹni so òun tó òun sì ní kò ní lára àbítẹ́gbọ́n ẹ̀ bá fún gan ni kò ní tọrọ kódà kí wọ́n mọ fara tàbáyì kò ní tọrọ lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n bá kàrà jíjẹ lọ so ká gbogbo kìíní yẹn ilẹ̀ haúsù ilẹ̀ yorùbá kìíní kìíní kan ẹ̀gbọ́n mi ni dàrẹ́tọ̀ kìíní ẹ̀gbọ́n mi báńkà ni ẹ̀gbọ́n mi kìíní kan ni lọ́ọ̀yà ni ó gbọ́dọ̀ ṣe kìíní kan fún mi tí ó bá ṣe ápin ní ilẹ̀ yorùbá gbogbo àwọn kan yẹn wà so ká gbìyànjú rú àwọn àhàdíìsì yìí ká mú un lò ká tún ìsìláàmù wa ṣe ká tún ẹ̀sìn wa ṣe ká tún ìwà ara wa ṣe ká lè gbé ìgbésí ayé ìrọ̀rùn subhanaka wa bihamdik ashhadu an la ilaha